ẹ̀gbọ́n tèmi Kamaldeen. ẹkú ojú lọ́nà ajá balẹ̀ sinimá tuntun kan tó fẹ́ jáde lórí youtube tó balẹ̀ gẹ́gẹ́ sórí yorùbá plus lọ́jọ́ kẹrìnlélógún oṣù kẹrin ọdún tá a wà yìí olórí ọ̀fẹ́ sinimá tó lóyin tó ládùn yẹn kì í síbẹ̀ ọlọ́wọ́ bá ṣe yìí wọ̀ bá tó dá ìbọn lọ́la òun náà ló ṣe tàbúrò nírọ̀rùn tó fi yan fada nínú ilé ńlá olórí ọ̀fẹ́ sinimá ìkẹ́pọ́pọ́ ni lálejò dọ̀ bẹ́ẹ̀ adéb kú iṣẹ́ ọpọlọ àtàyè ìrànlẹ̀ wò tẹ́ kan sára àwọn wòlíì ọlọ́run àlàyé àtàwọn àfáà gan sàdákàtà bẹ́ẹ̀ bá tún wò lóye ọ̀fẹ́ ẹ gbósùbà fún iṣẹ́ ọpọlọ àṣírí wo ló ń gbénu Adégòkè Aliyu Efisi tí òfin lè ṣàánú wọlé lọ́jọ́ àbò sákìrì tuntun ní káàkiri àbíọ̀gẹ̀dẹ̀ àgbàgbà ti ń gbé lábẹ́ ṣòkòtò ẹ̀ ló fi ṣògùn owó kàyéfì lèyí jẹ́ kò níyàn full of suspense sensational movie action film àmì wo ló wà lára Wùmí Toríọlá tí mo ìwà Adémọ́lá fi wò kókó wípé olùfẹ́fẹ́ nǹkan táàbùrò ń jẹ lẹ́gbọ́n náà tún fẹ́ gbẹ́ kò sí kí ló ṣẹlẹ̀ ṣé nítorí obìnrin kan ṣoṣo lè gbá tàbúrò fi gbọ́ra wọn yín mọ́ omi túnú láti fẹ́ bà mọ̀lẹ́bí jẹ́ ọkọ ọmọ ìyá ti já wà láàbẹ̀lẹ̀ òdẹjọ́ wá di woro sí woro kí ló fẹ́ ṣẹlẹ̀ àṣírí wo ló wà bẹ́ẹ̀ suspense ilé lálejò olórí ọ̀fẹ́ ìfín produced by adébókè aliwẹ̀ fisi directed by jerry idris iléeṣẹ́ corporate vision nigeria ìwà àdìmọ́lá onítorí ọlá wàsílà kúdẹ̀ẹ́dì dámilọ́lá òní tó yọ sí ọlá dépò charles adéníyí adégòkà ní ẹ̀sìn sí fúnra ẹ̀ ó máa balẹ̀ sórí yorùbá plus ní youtube láago mẹ́wàá àbọ̀ láàárọ̀ ọjọ́ ajé twenty fourth of april ọdún tá a wà yìí ni o. ara mi asáré ṣèyàn ti máa ṣọwọ́ délé ta.